السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف ولا وضع أقرأ يتعيد قدر أحد ونجوى محمد صلى الله عليه وسلم الوضع الكبير يسمى الله torí bí káwà láti bá lè ó lè káwà káwà lálàáfíà láti bá tààrọ̀ tèmi àbí ọlọ́run ọba àlefẹ́ ọlá ọ̀pọ̀lọpọ̀ àtúbà ọlọ́run kò jẹ́ ká fi pẹ́ lórílẹ̀ ìdá láti í dá àràhàmùrà ní Ṣéèkì kuma bá gawa sáájú wa Nabi wa Muhammad sallallahu alaihi wa sallam kuma bá wọn sọ́ọ́bà rẹ̀ ṣùgbọ́n ní ìdá tẹ̀lé lánàá rẹ̀. Àṣẹ náà bá ní fún àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́lọ́run kọ́mọ̀ jẹ́ kó fi wọ́n lẹ̀ bákan náà àwọn olùkọ́ wa kọ́lọ́run kọ́ bá wa san wọ́n ní ẹ̀sìn lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà kọ́lọ́run kó sànù wa kó fi wá sí pẹ̀lú ògbó tọ́lọ́ wọn a ó tún bẹ̀rẹ̀ súra míì lénìí gẹ́gẹ́ bí ṣíṣe wa ó yẹ pé tá a bá ti parí súrà kan a tún mú èyí tó bá tún tẹ̀lé ká tó tún lọ dùn ní ìníwájú. súrà tí ó kàn náà ni a pè ní súrà tó tọ́ wa súrà tó tọ́ wa. súrà tó tọ́ wa yìí ó bùkátà ká mẹ́nu bà àwọn nǹkan kọ̀ọ̀kan ṣe díẹ̀ nípa ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú tí a ó lè kọ́kọ́ mẹ́nu bà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí àwọn olùmọ̀ ẹ̀sìn nípa rẹ̀ ní kákọ́ wo kọ̀kọ́ sílò kóra ìyẹn ni kí ni àwọn nǹkan àlè sọ yìí pé súrà yìí ó jẹ́ èròǹgbà ó torí ẹ̀ wá títí torí sáré sọ pé ọlọ́run torí ẹ̀ yé kí tó àyọ wáyé nínú tí àwọn olùmọ̀ ẹ̀sìn nípa ìmọ̀ wọ́n jẹ́ kó yé wáyé pé tẹ̀dúrù mọ̀kọ́ sí lòsóra àwọn isii? تتمثل في بيان أن القرآن الكريم هو منهج السعادة وبجمعك القرآن الكريم هو كان ojú ọ̀nà oríire àṣeyọrí ẹ̀dá láyé. Gba tó a ti ń tẹ̀lé ìmọ̀nà inú àlùkò àn. Gbégidìbò àtùmọ̀nìyàn yóò fa ìpínjẹ́ ìfọ̀kànbalẹ̀ sí gbèsè ayé wọn. Nípa kíni, yóò fa ìpínjẹ́ ìfọ̀kànbalẹ̀ sínú ìgbésí ayé wọn. Àìlẹ́màlẹ̀ ìrọ̀ àni ó yóò rí tó ṣàkọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé bákan náà ẹni ọba górí kò nú alukur'an kò bí alukur'an òun náà sì jogun ti ń jẹ́ orí ibú àti fọwọ́ bólẹ̀ ní ògbésí ayé yóò fọwọ́ bólẹ̀ yóò sì tún sórí ibú ní ògbésí ayé bí pé ogun orí alukur'an kò tún àpá alukur'an. wàtọ́ ń kọ́ àfi dúnìyà wal akhirah kódà ìsẹ̀mí ayé ọ̀ lágbára tó bá tún ti jẹ́ ìgbéra ní kìyàmà ọ̀rọ̀ ìkùnítò ó sàpàtà kùrán. wọ́n ní àwọn tí súrà yìí nítorí nítorí ẹ̀sùn kalẹ̀ nìyẹn pé ká lè mọ̀ yìí pé alukùránì jẹ́ ìlànà àṣeyọrí ẹ̀dá oríire ẹ̀dá bẹ́ẹ̀ láti wá lọ gún kóbi alukùránì ìyẹn ló wá fà á làwọn onímọ̀ tẹ̀síìr wọ́n fi wá ta kókó márùn-ún kan jáde wọ́n ṣe pé súrà yóò ti máa ṣàlàyé àwọn ọ̀nà àṣeyọrí yìí fún wa látara àwọn kókó márùn-ún yìí. kókó alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ìtúbátòrè wáyé wàmàkárẹ́ tòlùkùrán. kókó alákọ̀ọ́kọ́ ni sísúrà yóò máa sọ fún wa òun ni ìfìdímúlẹ̀ wípé alukur'an revelation ni o ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ náà wọn bá tó náà balẹ̀ ọ̀rá ń sọ̀kalẹ̀ ni kìí sọ̀rọ̀ sẹ́nìkan dáàmú fún rẹ̀. ipò alukur'an sì rèé ipò rẹ̀ ga ọjà táwọn fi wé ayé kan. ìyẹn ló bàa lórí ẹbí pé àtàdì ìbìlù kùránì kùránì wá láti jẹ́ challenge láti fi challenge àwọn tó ṣe pé àwọn náà ní kó àwọn mọ̀rọ̀ sọ àwọn dánlá ọlọ́run kí àwọn náà mú un kùránì wá wò ìyẹn jẹ́ káwọn ètò ọ̀rọ̀ náà ni tó kùnà tó lè sọ ọlọ́run ti sọ bákan náà ó sì jẹ́ kámọ̀ yìí pé dípò rẹ̀ ti ga tó lánàá ò tẹ́ǹsìlì mi nàmbá ìwà lẹ́sà àdàfọ̀ mi ń tàà sófà. nígbà kalẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ afẹ́dọ̀ náà ọba ní kése pé òun gbà bẹ̀. òun náà ni láti jẹ́ jẹ́ ìbànújẹ́ àbíkọ́ jẹ́ màsákọ̀ wàhálà àti ìdààmú. ala rasulillahi sallallahu alaihi wasallam fún ànábìtọ́ náà ọba àdìtọ́ láǹsọ̀ báyìí wà tẹ̀ ṣúra tó ń bí máa yà ṣá dọ́kàn máa jẹ́ ìrántí fún gbogbo ẹ̀dọ́ adúkẹ́ni o ẹ̀dọ́ abẹ́rẹ́ ọlọ́wọ́ bá ní. àwa wà lóko àrùn ìdí sọ̀kalẹ̀ bá ànábì yẹn ànábì náà ń wá já ọ̀hún bá sáró àwọn tó jẹ́ tó nira díẹ̀. ìyàwó ayé ṣàjẹ́ káwọn ètò ìtàkùrọ̀ àti àtọ̀kalẹ̀ bá ànábì lásìkò tútù ogun ó sì bu ànábì. bá ànábì bá wà lórí àǹkọ́ni ó ṣe wúwo tó ràǹkúmí ò ní lè rìn lọ mọ́ ràǹkúmí ó sì bá ó sì tó sì lọlẹ̀. Bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ wà nìkan láwọn àǹzẹ́ ní àjẹlẹ̀ kò kán àlàjábà ní lọ́rọ̀ àìjà òkọ́ ṣe àmọ̀tọ̀tọ̀ díà. Káàlẹ̀ bẹ̀rẹ̀ kò láti ṣiṣẹ́ ni. Àti lágbára sí. Látara bẹ́ẹ̀. Eléyìí jẹ́ kókó alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì. Rí ayatollah ilé àǹdíyá yìí. Àmójútó ọlọ́run lórí àwọn àdẹ́bí rẹ̀ ọlọ́wọ́n bá lè kọ́ lápòpọ̀ àwọn àdẹ́bí rẹ̀ ó lè máa fi èsì wọn. ọlọ́run tí mo wá kí èsì àwọn àdẹ́bí rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tóun náà bá dúró dúró ọlọ́run nípa láì mọ́mọ́ kí èsì òun náà o. ọlọ́run bá lè kọ́lá ó mú àwọn ìtàn àdẹ́bí ọlọ́run wá nu súrà yìí lọ́pọ̀lọpọ̀. ọ̀dọ̀ kúsọ̀sọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ bó إبراز عناية الله وعنايته لعملة الدعوة wọ́n sì ṣàfihàn yìí pé òun ọlọ́run ọba òun máa túwò sí gbogbo ẹni tó bá ti gbé ìtòsójú ọ̀nà tòun lọ́wọ́ dr smith kọlu nàbí sallallahu alaihi wa sallam ìyẹn wàá jí kánà ànẹ́bí náà balẹ̀ yìí pé òun lóun ló ti bẹ́ẹ̀ ànẹ́bí musa ànẹ́bí musa pàdé fèrè àwọn náà tòun ti bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá jẹ́ kí wọ́n ká jẹ gàbẹ̀rẹ̀ àwọn náà gbogbo tí ànábì náà bá ń pàdé ìrẹ́ náà ó jẹ gà wọn. gbogbo wọn tí wọn náà bá dúró déédéé títí wù kí wọ́n pọ̀ tó títí wù kí wọ́n lágbára tó tó láyé pé lórí ojú ọ̀nà déédéé ìrẹ̀yìn náà lọ wà pé ìgbà bẹ́ẹ̀ ó jẹ gà wọn ní tí wọ́n bí ọ̀sẹ̀. ó akálàṣe wọn náà máa bẹ òbíjà tẹ wọn máa bẹ. ẹ̀rẹ́ kẹta ní gbogbo tó ń tọ́ka sí onáàní sọ̀rọ̀ ayàbẹ́ iná alhaqu wal batil. sálà òdodo mọ́lẹ̀ kájẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé ìyọ́ ni léyìí súrà ìrẹ́jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. ibi tọ́lọ́ ọba àlejò lájọ́ bú ẹ̀ ìdáàrò ákẹ́kọ̀ọ́ ti tó pọ̀ ibi tó ti ń ká máa kíni àtibọ̀tán àwọn tọ́ọ̀dù ẹ̀rí kẹ́lìmà to God dámú nìyẹn mobile náà kọ́ọ̀gì náà ni mobile àwọn àbáyé àwọn òyìnbó ni wọ́n jalè ní àwọn báyìí tọ́ọ̀gì wọn ni wọ́n gbẹ́ tọ́ọ̀gì ó sì ń ṣe bí tọ́ọ̀gì láì ẹni ẹni tí ṣe kí ni o ẹni tí máa kọjá àdá ọlọ́run ẹni máa pẹ̀lú tọ́ọ̀gì náà yóò kọjá àlà lórí lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wọn ni tọ́ọ̀gì lélẹ́yìn o àbẹ́rẹ́ ọlọ́run bá àlejò ọlá òṣìṣẹ́ àmọ́ bóòlù àti bọ̀ sáwọn tọ́ọ̀gì gbogbo àwọn olùkọjá àlà nítorí fìràhàn gẹ́gẹ́ bí fìràhàn náà ti jẹ́ tọ́ọ̀gì ọlọ́run náà bàjọ́ ní ìnáwó tọ́wọ́ gbogbo sí ìdílé rẹ̀ fìràhàn náà kọjá àlà ó sì wà tọ́ọ̀gì lórílẹ̀ pọ̀ gbogbo tí wọ́n náà wà á rẹ̀ ya tọ́ọ̀gì fìràhàn náà lọ́gá rẹ̀ láti bọ̀ tán fìràhàn náà ti rí ẹ̀rẹ̀ǹtẹ̀ lórí ìwọ́tọ̀ kọjá àlà lórí òfin ọlọ́run lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọlọ́wọ́n bá lè pẹ̀lú ajé kó náà wá kẹ́kọ̀ọ́ ní ìṣúra yìí o bóòlù àti bọ̀tán àwọn tùgọ́ ti ṣe rí pé láti bọ̀tán dáadáa kó ọgbọ́n tiẹ̀ fojú wo táyé náà eléyìí tí wọ́n gan ti rí ó sojú rẹ ẹ bá ń dákọ̀ àwọn ọ̀tá ọlọ́wọ́n nípa ti bọ̀tán wọn ọ̀tá pé láti bọ̀tán dáadáa kí wọ́n á sọ ìtú jẹ́ pàmò rẹ òun ti ṣe pẹ̀lẹ́ àkíwá tó ṣẹlẹ̀ mọ̀tẹ́kì ẹni tí ó láti bọ̀ sára rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run. àti bọ̀ tọ́ta fi ẹni tí òun náà ní kọ́rọ̀ wọn jẹ́ láì jẹ́ náà. gbogbo ẹni tọ́rọ̀ rẹ̀ bá ti lọ já sí náà já sí yà ọ́kẹ́ tó. ọ̀bá ìdóhùn lẹ́ńtẹ́yìn rẹ̀ rí gbádùn jù láyé lójú ti yín. àwọn sọ́ọ̀tì kò gbádùn ìyàlọ́jẹ́ o kò mọ̀ ní o àlẹ́dínà ìtọ́mọdé wàrà nìkú wá sí wàlúgbòrò àwọn tó yẹ pé wọ́n gbára lé agbára táwọn ní ipò tí wọ́n ní pàà ìgbà bá tẹ̀lé ìyá tẹ̀lé ni sẹ́ni kankan tí ó bi wá sẹ́ni kankan tó lè tàlẹ́ǹdì wá lọ́wọ́ bá lè tọ́lá ń sọ eléyìí nínú sóràtù tọ́ a àmàkà. bákan náà ṣé ìfàtà rẹ̀ ti ní àyàtò hàn níbo ni wọ́n á parí ìtẹ̀mí wọn níbo ló ṣe parí gan-an. Àkídá àlánàfíì láyé lè àwòrìyá èyí. Eléyìí ń jẹ́ ìfìdímúlẹ̀ bárànsì ọlọ́run ọba Allah tí ṣe máa bẹ pẹ̀lú àwọn tó bá jẹ́ ẹni tiẹ̀ tí wọ́n dúró déédéé. Ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀ òun náà ní ká lọ mọ̀ yín pé al-ibadatu wafilatu billah. Látòlè ìtìbá إلى أن طريق السعادة والنجاة هو دوام صلة بالله تعالى ولا مبدأ إنه آية أبي إنه سورة ìjọsìn àti kéèyàn ó ní collective system pé kéèyàn wà connected pẹ̀lú ọlọ́run ọba. kéèyàn kọ̀ lẹ́sí ara ẹ̀ mọ́ ọlọ́run ọba ní gbogbo gbà. kéèyàn máa wà pẹ̀lú ọlọ́run ọba ní gbogbo gbà. ìyẹn gan-an ni tá a lè pè ní atọ́ka atọ́ka ìdí ọmọ àtanijí lọ síbi kéèyàn ó rí ojú ọ̀nà àṣeyọrí oríire àti ọ̀la. ṣé ìtò sì yẹ sí wípé ìṣàwé lè wáyé ní kankan lójú kẹ́ni lọ lójú mi kéèyàn máa sin náà ọba lọ kéèyàn máa rántí ọlọ́run ó sì wá nínú súrà yẹn náà pé ibi àná lọ la ilaha illallah la ilaha illa ana fa'budni wa qimi salata li dhikri. Kọ́lọ̀ ọba ìsàlẹ̀ ń lè pa aláàbò yẹn. Bákẹ́rẹ́ lẹ́kàrún, ọlọ́ọ̀bà àlejò lásọ ìtàn níbi Ádámù fún wa, pípọ̀ Ádámù àwà àti àwà àwà nínú súrà yìí. Bí èsù ló ṣe tan bàbá ńlá wa ìyá ńlá wa, ọlọ́run á gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òwe fún wa. Ọ̀nà téèyàn lè wá fi bọ́ níbi téèyàn bá ti ṣàṣìṣe. Hmm? Òun náà ni àlùmọ̀sára ẹ̀kùn ìtàwọ́bà téèyàn mọ yára túbá kí o sì máa béèrè mọ̀nà pẹ̀lú mọ̀nà ọlọ́run kí àtibọ̀tán bú ó máa ń jẹ́ tẹni tó bá jẹ́ olùyapa àti ọlọ́run kọ́ bá ṣẹlẹ̀ sí mi àti kó tó ṣẹlẹ̀ sí mi. tí ìwà tó kọ́ sáà ti ṣe ó tọrọ àforíjì kíáká látara bẹ́ẹ̀ ọlọ́run bá rí pẹ̀lú àwọn ìṣẹ́ni ọlọ́run bá rí pẹ̀lú àforíjì. nínú tí àwọn kókó wọ́n tọ́ka sí nínú súrà yìí wọ̀nyí. tó bá tó wá rí bẹ́ẹ̀ náà àwọn ìrújú kọ̀ọ̀kan wá ń bẹ nípa súrà yìí. nípa àwọn kódà àwọn aṣọ pé àwọn àdìsí ni táwọn afáàsì rí bẹ́ẹ̀ pé àwọn àdìsí ni ìdájọ́ lọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀. ṣùgbọ́n pẹ̀lú ìwádìí lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn wọ́n ní báwọn àdìsí yóò dùdú múlẹ̀ àwọn àdìsí yóò lẹ́sẹ̀ lẹ̀. nínú ẹ̀ ni ìṣàlọ́ ìmáàmù ibn kathir wọ́n mú wá wani rawa imamu arima muhammad bin ishaq bin usaina sórí àsìkò wa wọ́n ka sanadi ẹ̀ títí wọ́n ní ani abi ureira qala qala rasulullah sallallahu alayhi wa sallam wọ́n lè jìtì ẹ̀rọ sọ yìí pé inna allaha qara'a ta'a wa yasi qabla an yakhluqa adam bi alfi ani. Ọlọ́rọ̀ ọba àlejò láti ka sóràtù àti sóràtù yàfẹ́. Níbi ẹgbẹ̀rún ọdún ṣáájú tó tó dà nẹ́bí Wọ́n ẹgbẹ̀rún ọdún ṣáájú tó tó dà nẹ́bí Ọlọ́rọ̀ ọba àlejò ọlá ọkà sóràtù kọ́ra ó sì ka sóràtù yàfẹ́. Ọ̀rọ̀ máa sẹ́lẹ̀ àtẹlẹ̀ màláyíkà. Bàtà àwọn màláyíkà wa gbọ́ Ọlọ́run kà kánú kú mẹ́rin ọmọdé yẹn sílò àrẹ yín adá á oríire kọ́ máa jẹ́ àwọn ìjọ sí ìbá sọ̀kalẹ̀ fún o. Ọ̀tún mẹ́rin àjùwá fi ń táàmì oríire kọ́ máa jẹ́ ti gbogbo àwọn ikọ̀ àwọn ọpọlọ tí ó máa gbé àwọn súrà yìí sínú tí máa ha sórí. ọ̀tún bẹ̀rẹ̀ hmm? ni tí ń pèsè kánà lè àjà orí ilé tó ti máa jẹ́ ti gbogbo ẹnu tí ọmọ yìí tí ọmọ jáde orí ilé kọ́ máa jẹ́ ti wọn. àbáwa ṣébìnrin kẹ̀dẹ́r wọ́n ní áádá àbí tó ń rọ̀rí bọ́n kí nàkàrù wọ́n láti ti gọ̀rí bù ni tó ń sọ àwọn ìdíkọ̀ọ̀kan ìjọ jẹ́ bẹ́ẹ̀. bákan náà ọ̀rọ̀ tọ́wọ́ náà tó gbajúmọ̀ nípa súrà yìí. eléyà máa gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn máa ń gbọ́ dáadáa. wọ́n ní muhammadu tọ́ muhammadu yá sí àbí kọ́ra àwọn fi dáwọ́kà. èrò wọn ni wípé àròkọ ànẹ́bí náà lè tọ́ àbí yáàfin òsínú pànẹ́bí o eléyìí bí jùmọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn al-muhaqqiqun. lókè ànábì sallallahu alayhi wa sallam ànábì sọ nínú àwọn orúkọ rẹ̀ nínú àdéhùn kan tí a bá wa Jubair bọ́ọ̀lù mọ́tẹ́yìn tí wọ́n bá wa. láti ní àbáwá Jubair bọ́ọ̀lù mọ́tẹ́yìn wọ̀nyí ẹnìkan gbòógì nínú àwọn ìdílé ànábì náà lòun náà jẹ́ ara àwọn ìjọba ara àwọn kùrẹ́sì náà lòun náà bàbá tó bí hánà àwọn ògbóǹtarìgì kùrẹ́sì ni kódà kíra ẹ̀ lọ́wọ́ mọ́tà mọ́sílẹ̀ kí bàbá tó bí àbá wa ìbẹ́ẹ̀ ọlọ́nkọ́ wa sí mẹ́rísà àbá wa ìbẹ́ẹ̀ kò ní kọ́ra rasulullah sallallahu alaihi wa sallam ọlọ́run kọ́ra ànábì sọ wáyé pé. Yíyí Hamsatu Asma, orúkọ márùn-ún mo ní. Orúkọ márùn-ún náà ló kọ mi. Ana Muhammad, ìyá máa jẹ́ Muhammad. Gẹ́gẹ́ bí Kùránì náà ṣe tó àmá Muhammadun illa Rasulun. Muhammadun Rasulullah, wal ladina ma'ahu ashidda. عربي انت انت محمد واحمد عربي اللي هو من اهل كنو احمد ادرا بعد ادرا من صلاه بقى صلاه صف غني غني اسمه احمد هو قرر ما جاء احمد حاجه ما لا تفهمها ما تشيل عليه نفسه حاجه Bákan náà, wà á nà lè máa ń a Muhammadu Máhi. Àníbi ní ọkọ̀ mi na ó jẹ́ Máhi. Àríṣì àárín tó wá sàlàyé tí ya máa wa. Àlẹ́bì yámúhú ń lọ wa ti pàǹtí ń mayi àwọn oníjọ́ máa pọ̀ nǹkan rẹ̀. Ọ̀rẹ́ àná lẹ́bí jẹ́mú ńlá òbí fi pa sí ń jẹ́ kúfúrú rẹ̀. Ó túmọ̀ sí pé ààrẹ jùkú mọ yẹn gan-an làrá fi ń jẹ́kọ̀ yẹn. Ààrẹ mi tó ní Túntàrùn náà na àlápọ̀dà ní. Ẹsẹ̀ mi báyìí, abẹ́ ẹsẹ̀ báyìí wọ́n kó gbogbo àwọn èèyàn jọ sí ìjọba àti ìyáwó. Túntàrùn yẹn, ẹsẹ̀ mi báyìí, náà ni wọ́n fi ń pè mí ní kẹ́lẹ́ ní jẹ́ Ásírù. Nígbà tí ẹ̀rọ gbogbo wa kò sẹ́nìkan tágbára rẹ̀ ká ní ogun ànábì ọlọ́run ṣáájú ànábì sallallahu alaihi wa sallam nìkan òun náà ni wàá sì kẹ̀ ọlọ́run bu adájọ́. Bẹ̀ ana ààfin ànábì yusuf náàtú àlàkọ́dàlì. Bákan náà wà á nà lè áàtìbù wà á lè áàtìbù èmi náà ní ìgbẹ̀yìn èmi náà là ànábì ìgbẹ̀yìn. Hmm? èmi náà ní kíni èmi náà ní ànábì gbẹ̀yìn. هذا الحديث متفق عليه قال انه صحيح البخاري صحيح مسلم ṣùgbọ́n ìwáyà kan máa bá mùsùlùmí kẹ́kọ̀ọ́ àwọn ní ziyada kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé alhaakimu yẹn ìtumọ̀ yẹn ni pé lánàá bí yá bá dà ọ̀tá nàbí mi jẹ́ lẹ́yìn ma. eléyìí jẹ́ ìtúsíra arákùnrin tó ní ọkọ̀ yìí sáànẹ́bí ìdákọ̀ ọwá lẹ̀ sáànẹ́bí ìdákọ̀ yá sílẹ̀ ànẹ́bí ọ̀dọ́ kọ̀ bẹ́ẹ̀ o. bàbá mi sọ pé tọ́wá ò sí ala orúkọ ànẹ́bí láì wípé ọjà àwọn òfúrufú mọ̀kàtọ́ à. àwọn àràfí tí ó lè pé ní èdè lárúbáwá àwọn akẹ́yẹ lè má lè sọ wípé fún wọn báyìí ní ìtumọ̀ rẹ̀. pé kọ́ ha bàjẹ́ kàá rẹ̀ ṣe ló bá àṣẹ pé kọ̀ wá wọ̀ wọ̀ kọ́ ha àkàrà àti kọ̀ọ̀kan ni. tí wọ́n ti jẹ́ pàrọ̀ àti kọ̀ọ̀kan àwọn lè má lè mọ̀túmọ̀ sí jẹ́ ìyẹn náà ló bá lórí yẹn pé àwọn ẹni tó jẹun láì ká àti kàtẹ́yìn náà ha ni hmm? àtàwọn onílẹ̀ abẹ́rẹ́ alíbìlá ní láti kàtẹ́yìn bẹ́ẹ̀ káyọ̀ pé ìdílé àṣọ fún wa ni pé ìtọ́ wọlé gbé lóṣù wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni wípé yàrá jòl lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ yàrá jòl báwo ló ti wá jẹ́ tùmọ̀ yàrá jòl tí wọ́n wí wọ́n nítorí wípé lásìlú kẹ́lìmà tọ́ra lẹ́sàbẹ̀lẹ̀ àròkìyà wọ́n ní kìí sí ìdè lárúbáwá ní sílẹ̀ mọ̀árọ́bà ni mọ̀árọ́bà ni nínú èdè tó ti wá wá gẹ́gẹ́. ìtì ń jẹ́ náà ní kí n yo ya rajul. ìtì ń jẹ́ náà ní kí ni òun ni ya rajul nínú èdè tó ti wá. nínú àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí wọ́n tàbí tirẹ̀ tí ẹ̀gbà wa rẹ̀ wá sọ̀rọ̀ àbá wa lọ́jà yìí ní kírímà. sọ̀rọ̀ àbá wa. سعيد بن جبير لكن يا فطنة تكفقا قال لي قائمة تذكير ونقول قوانا صريق بمعنى يا رجل ونبهت قوانا تبع فاوى ابن عباس تبع سعيد بن جبير تبع ثوري ولا أني أن كلمة بالنبية بالنبية pé ibi èdè tó ti wá gangan ni wọ́n ń pè ní àwọn ni wọ́n ń sọ sọ á. Ọ̀mà náà ìtumọ̀ rẹ̀ ní èdè wọn náà ni kí ni dàrọ́jòl. Wọ́n náà ni wọ́n sọ bẹ́ẹ̀. Sọ̀wọ́ kọ́lá àbùkọ́ rẹ̀. Òtún àwọn olùmọ̀ wa àìmọ̀tẹ̀ tíìrì. Wọ́n á ní kí àmú o. wọ́n sọ lárúbáwá ni pé mọ̀ arọ́bà tí wọ́n àrọ́bà rẹ̀ wọ́n sọ lárúbáwá ni. ó sì sí lárúbáwá ní kílẹ̀. eléyìí jẹ́ nínú àwọn nǹkan tí wọ́n ti fẹ́ yìí wọ́n sọ nípa tọ́wa. ó tilẹ̀ jẹ́ sí pé ìtumọ̀ kẹ́mí náà tó wá. lójú gbogbo ọ̀la gbogbo ìtumọ̀ tó kó lè wá. Ìfọ̀ ànábì fi wa lẹ́nu jù náà ní pé àwọn wàhálà ẹ̀rọ ti mọ̀ra di ìdìbò àdìpọ̀ náà lọ́mọ tó wà lórí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n táwọn afáàfọ́ gbogbo náà a níta láì mú wá burúkú àmọ̀ bọ̀ lẹ́nu àwọn èèyàn nílé táwọn ẹni kẹ̀sí ìrìkú mú wá wọ́n mú sánàdì rẹ̀ wá ìpàdé sìn wọn láti sìn mọ́tàl ni wọn láti mọ́tàl náà láti tì yẹn. wọ́n lọ́wọ́ ló sọ àtàwọn sí àtìsá wọ́n mú sánàdì rẹ̀ wá títí kóbi dọ́dọ̀ àbáwa rọ̀ṣì múnú anas kọ́ọ̀lù kọ̀lùkánà nàbí sallallahu alayhi wa sallam ìdá sọ́là ọ̀sán náà bá ń kírun ìsìnàbílà lóru kọ́mà àlàrí kiri wàrọ́fà àtúkọ̀ wọ́n nígbà míì ànábì àfi ẹsẹ̀ kan nílẹ̀ yọ pa ẹsẹ̀ kan dúró. wọ́n nítorí kíni wọ́n ní lùtúùlì kìyàrì yìí torí kó ti dúró pẹ́ ẹsẹ̀ rí ìjọ máa ro ní ìjọ máa rí pọ̀ lẹ́ẹ̀kan náà tọ́wá kákan gbogbo ti kalẹ̀. wọ́n ní nítorí ẹ̀ ni ṣùgbọ́n àdìsí kẹlẹ́ àdìsí àdìsí mọ́tàlì rẹ̀. wọ́n ní fa anzalallahu ta'ala tọ́ha wọ́n lọ wá sọ tọ́wá kalẹ̀ sanadi sallallahu alaihi wa sallam wọ́n ní tùmọ̀ rẹ̀ ní kíni o. Ilé àrùdọ̀ ya Muhammad ẹsẹ̀ kan yóò kú bọ̀ kárọ̀ yẹn ọ̀yá fi lélẹ̀ ìgbélẹ̀ lòun náà lélẹ̀ wọ́n ní tí mo ti òun nìyẹn kí ilẹ̀ àrùbọ̀ wọ́n lòun náà ní tọ́wá. alákọ̀ọ́lẹ̀ ha ẹgbẹ́ wa sọ múra etí ọjọ́ kó tá nínú túmọ̀ òun náà ní pé Allahu a'lamu bí mùràdì yìí bidhalika. ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa pé tọ́ ha àǹzàlná àlejò alukoro àtẹ́lẹ̀ tẹ̀sí pọ́ ìlà tẹ̀síkẹ́rọ̀ tánlẹ̀ máa yá ṣá tẹ̀síńlá mímọ́ ní kọ̀lákọ́lá ọ̀dọ̀ wa sàmà wa tẹ̀lé ọlá àwọn àmọ́ ẹnu alàlà àrùtí sàwà. له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم سرا وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى Ọlọ́run ọba ọba àlejòọlá ó ń sọ bá ń dẹ́bi wípé tọ́ a. Gẹ́gẹ́ bá a ti sọ fún wa pẹ̀lú gbogbo àwọn ìtumọ̀ ta ṣáájú lórí ẹ̀. Allahu alamu bí mo ra bí ibi dàlíkà. Ọlọ́run ọba àlejòọlá òun lọ́ máa ń tọ́gbà lérò lórí ẹ̀. Ju gbogbo ẹ̀ lọ, àbáwá Ibn Nasir àtẹ̀yí. Àwọn kan gbọ́ apá wọn lẹ́ẹ̀kan náà nítorí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn wa ní nínú ọkọ̀ ànábì ni àwọn ni ayé lẹ́yìnsàl bàkùsùd wọ́n ní eléyìí lẹ́yìnsàtì ismail lè nàbí yìí sallallahu alayhi wa sallam lẹ́yìnsàtì ismail lè nàbí yìí sallallahu alayhi wa sallam wọ́n ní kálímà yẹn fi o àwọn kan bí wọ́n wà pọ́n. wọ́n ní bákan náà. Ọlọ́ọ̀bà lè tọ́lá ní Káàzàlá Aláìka Al-Qur'an lè tẹ̀sọ́. Àwọn ọlọ́wọ́n bá àṣọ Al-Qur'ani kalẹ̀ kó lè bá jẹ́ nira fúnra ànẹ́bì àbí kò wá lè tara ẹ̀ kó ṣubú rárá. Jẹ̀má ẹ̀wọ̀ ọlọ́run. Nígbà táyà àfáà bí ìṣẹ́ tí wọ́n wá ń sọ lẹ́nu pé ó wá kàkùránì ó sórí ibú. Àà ìrẹsì kàkùránì kó sórí ibú. eléyìí náà nípa ẹ káwọn mùsùlùmí ká kíyèsí ni ọlọ́run ọba àrètò ọlání àṣọ àlùkùránì ìsàlẹ̀ fúnra nẹ́bì kó o lè bá a sojú ibú kó o lè bá a rí ìnira láyé. ìlà tẹ̀síkí ọ̀tá ń lè máa ń yá ṣá àyàfi kó ṣe wípé níta fẹ́ kálùkùránì wá jẹ́ òní kó máa jẹ́ rẹ̀ ṣùgbọ́n kò lè jẹ́ rẹ̀ fẹ́ nìkan ìlà lè máa ń yá ṣá ẹni tí wọ́n bá fẹ́ bẹ̀rù ọlọ́run láàrin oúnjẹ ọ̀nà tí fún ẹwọ ọlọ́run ẹwọ ọlọ́run ẹni tí ọ̀rọ̀ máa fi jọra wọn ni kí ló ń bò mí náà sí rẹ̀ ó ní alif láàm ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى ìmọ̀nà ní kùránì gbọ́n lèlùmọ́ kẹ̀kẹ́ láàfírù ni ẹni bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ní kùránì jẹ́ mọ́nà fún un. torí ìdí eléyìí ẹni tí ó máa rántí ti ń tẹ́lú àlùkùránì kò náà ni máa ń yà kùtà ẹni bá bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ní mọ̀nà ti jìnnà náà. ó bẹ̀rẹ̀ pé àkọ́kọ́ òun ìbẹ̀rẹ̀ ọ̀rùn làkọ́kọ́ mo kéme títí àwọn àwọn ni mo kéme títí tọ̀ etiti etiti tó ké tí ọba ti tí ọba ti tì ọ sí ìdìbò ẹ̀rọ ọlọ́run ìṣókù kì í ní ké. ọ̀gbọ̀n tó kò kéwòn kéwòn tí lábá ó dùn lẹ́nu rẹ̀ láwọn lábá ń sọ pé kí wọ́n sáré tẹ̀lé rẹ̀ bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ ẹ̀nà àtẹ̀tẹ̀ ni á di kẹ́nà ẹ̀nà àtẹ̀tẹ̀ ni á di ilẹ̀ ibà pẹ̀lẹ́ bàbá oníkàrà lábá rẹ̀ wà dùn fún alábá ẹ̀jọ̀ tó máa kẹ́ tí o bá ti bẹ̀rù ọlọ́run kò wúlò èdè lásán lọ́mọ. o ò lè gbọ́ lárúbájú àbí làábì lọ inú náà ni ó ti wọ̀. àní kọ́ ọ̀gbọ́ lárúbáwá kàlágà bẹ náà wù bẹ mẹ́tìkú bẹ o ò lè mọ tábù láàbì inú náà ni ó wọ̀. ọ̀pá tìyára àbí ìlà àbí kúkàbà ọ̀gbọ́ lárúbáwá jọra. kódà Àárí ọ̀rọ̀ kan, ikú bàtà lẹ́yìn kọ́kọ́ fẹ́ ká àwọn ọ̀dọ́rẹ́ àwọn ọ̀dọ́jà, olóòrùn ni Hakeem jọ́nà, òun ló ṣe ń túbà ń jọ́nà. Ìpínlẹ̀ Bàyẹ̀rẹ̀ ìyá lẹ́yìn ló ṣe kíni, wọn àti ìgbẹ́dìdé láàrin bí ọlọ́run gbà náà, ìjà òtí ìsìngbà náà wọ́n fẹ́ràn ara wọn, wọ́n jọ ṣe pọ̀ ni. Ẹbí náà jọ ni wọ́n. Òun náà àti já ìtàn òun bẹ́ẹ̀ àwọn lẹ́sẹ̀lẹ́ àbẹ́ lẹ́sẹ̀lẹ́ lóòótọ́. Tòrúbà náà bí ló ṣe àbẹ́bí ọlọ́run gbà náà káàkiri àwọn ìgbà kọ́ ìgbà nípa àlejò fún mi kọ́ ọ̀rọ̀ kọ́kọ́ tẹ̀lẹ̀ jẹ pàtó. bàtà lẹ́bi pé gbogbo wọn jọ báyìí máa sọ̀rọ̀ gbogbo náà wọ́n pé sílẹ̀ tá ọmọ yìí ló pè wá ọmọ dáadáa ni. àjọwọ́ ti tí bá sọ pé jù báyìí rà á jà rọ́bìnà alẹ́ kakọ́tù àbárọ̀ náà rẹ̀ níláyé. àlejò sọ gbogbo ó dìde sí ibi ni ẹ ẹjọ́ bí ìjà kò jù yóò lọ. ẹ̀kọ́ ni ìwọ náà máa retí ẹ̀ gbogbo tí wọn náà bá ti ń sọ òdodo táyà bá ti fẹ́ fi ìbàjẹ́ tí wọ́n ń ṣe lẹ̀ o wọn à lè fẹ́ràn rẹ rárá wọ́n sọ òdodo àwọn ń ṣèbàjẹ́ náà tó ní ṣe kí ni ìjọ gbé pọ̀ àti náà bá ti bàjẹ́ wọn wọn lẹ̀ bẹ́ẹ̀ wọ́n bọ̀ sí gbogbo ń tọ́ ọba mẹ́ nínú kéwú tó ọba ti fi ọ́ sí ibi ọ̀bẹ̀rù ọlá irọ́ lásán ni tọ́rọ ọba àlejò ọlá ń sọ fún wa yí pé máa ń sọ ní alẹ́ ìkálukú àánà lè tẹ̀sán àti àlùkò ànìkalẹ̀ láti sọ́dọ̀ lórí ibú ìyá nẹ́rì. Ìlà tẹ̀síkírọ́ tó ń lè mẹ́rin yá ta Alkùránì, ìta sọ kalẹ̀ fún ni kó máa jẹ́ ìrántí fẹ́ni tí ó bá bẹ̀rù ọlọ́run bá. ọlọ́run sọ pé jẹ́nẹ́rà kò sọ pé tẹ̀sítẹ́rọ̀ tán lè láàlà nínú àwọn ọ̀hún kò sọ́nà níbi eléyìí ojú ọ̀rọ̀ àlùkùránì. ó bẹ̀rẹ̀ yín pé mo kéwú lásán tó lè rí da ohun bẹ̀rù ọlọ́run tàbí náà kéwù mo lọ sí kéwù à mo parí ilé kéwù láì mo parí sáré wù kọ́dà gba ọ̀pọ̀ sáré wù mo tún lọ dípúlọ́mà mo tún parí dípúlọ́mà fọ́ọ̀sì bí sẹ́kọ́ndì bí phd i'm a professor ẹ̀lẹ́ pòfẹ́sọ̀ tó bá ti ọlọ́wọ́ ọba irọ́ ni lásán ni irọ́ lásán ni kódà kò bá jẹ́ pé sẹ̀ríà náà ló ló ṣe sẹ̀ríà kí òkun á sọ òṣù ẹ̀gbọ́n yóò tẹ̀ gbọ́dọ̀ tó wá sí sẹ̀ríà kó tó mọ̀ wá sí kẹrẹ kó tó mọ̀ wá bẹ̀rù ọlọ́wọ́ ọba kí ẹ̀ bá ti sẹ̀ríà sí ọba bẹ̀rù ọlọ́wọ́ ọjọ́ pé ló gà lásán ló ṣe ṣùgbọ́n bí tí tí lóba bá yí ọ dáadáa o ọba ta kùránì lókù kùránì bá yí ọ pẹ̀lú lóba rẹ ọgbọ́n rẹ bẹ̀rẹ̀ ọlọ́run. ẹ̀yà kéwọn kò kédójú ẹ̀ náà yóò máa pèsè ìbẹ̀rẹ̀ ọlọ́run. ẹ wá lè rẹ́rọ̀ rẹ̀ kó má tẹ̀lé o àwọn lè rí yọ̀mọ̀. Sọlọ́nà bí sọ̀rọ̀ pé tẹ́síkírọ́ kan lè máa ń yá ìrántí ní àlùkùránì jẹ́ fẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run. kọ́ wá sọ ra mẹ́nu lè fẹ́rẹ́ mi ò tí wọnú ẹ̀. ó feni láàánú fún ọ̀gọ̀rọ̀ nínú àwọn mùsùlùmí lẹ́yìn. ma bá ní kọ́ mọ́ lọ lè kéwú wà ní áá ẹni bá rẹ̀ kéwú. sọ́lọ ní ẹni bá ti kéwú sọ́lọ ní ti ọba ìkẹ́ni. ọlọ́ni máa ń ẹ́ ọ̀nà láti kórìí

èyí tó bá náwó tí kò tí ọlọ́wọ́ tí ìrẹ́kùn jẹ́ ẹ̀ máa túmọ̀ sí máa ń dààmú ara rẹ̀ pọ̀. ò ní ráre ọ̀gbìn dààmú. àwa ya ní ẹnu ọ̀pọ̀lọpọ̀ náà àwọn òbí ní ìlà eré ni. wọn kọ́ mọ̀ ó ka alukuran kọ́ mọ̀ ó kéwú àní àá ah, ah, ti jẹ́ pé kéwú. ọmọ tí ọba gbádùn dáadáa òun náà bọ̀rọ̀ mùsùlùmí máa fẹ́ yóò wọ́n lọ wọ́n máa ní kọ́ lọ lè kí ó tó bá lọ lè kí ó kí ó yán bá wo àìgbádùn ara rẹ̀. Ìgbádùn wa ń gbádùn díẹ̀ díẹ̀ ọ̀nà tó ti gbádùn tán. Wọ́n á yọ ókè tọ́mọ sẹlẹ̀ wọ́n lọ sí jáàmù báyìí. Àwọn apààrọ̀ ti kú bẹ́ẹ̀ nǹkan. Ọ̀sán wa jẹ́ nìyẹn. Òṣèlú tó ní báwọn ń tara ẹgbẹ́ ni. Ìfẹ́ ẹ̀sìn dà, ó nífẹ̀ẹ́ ẹ̀sìn. Táwọn ọmọ kéwú ẹ̀sìn òye wọn dáadáa. Ẹni bá kéwú tẹ̀sìn iye dáadáa onímọ̀ sáyẹ́ǹsì òun láàmà ní dáadáa lára ẹ̀ ìyẹn làbá wa ní kẹfíìn wọ́n fi sọ nínú káyà yìí wọ́n má di ìkan wá ń bẹ̀ wọ́n má di ìsìn yẹn tẹ̀lé múlẹ̀ nínú sọ ìbò wáyà sọ ìmúsùn rẹ̀ àdìsí gbogbo àmọ́ náà ni àdìsí àbá àmọ́ àríyá kọ́nà ọba ayọ́ lóṣù wọn. wọ́n lè jù sí ọlọ́run sọ fún wa yìí pé àyùrìbìlá òbí ìkọ́ ìrán ìfàkì òfìdí yìí ẹni tọ́lọ̀ ọba àlekọ́ lábá fẹ́ oore fún kù láyé ọlọ́run tuntun ìgbà kí òfin kì í yóò ní kẹ́sì oyè ẹ̀sìn yóò yé ẹni tọ́lọ̀ fẹ́ dáadáa jù fún láyé ni ànábì tó sọ bẹ́ẹ̀ tí wá sí wá jẹ́ pé àwa gan-an lálẹ́ ìgbádùn àgbòògùn lórí ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ọmọ kódà àwa ti kọ́ àwọn èèyàn àti kọ́ èèyàn ńlá káàkiri láwọn sùkúù kọ̀ọ̀kan ẹ̀rù sùkúù ní ìrìtẹ́ bá ti kíkẹ́ wá ti fẹ́ pọ̀ àwọn òbí yẹn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ti pọ̀ jù lẹ́yìn à ẹ̀jọ̀ ní ti kékeré nìkan fẹ́ ké ni kékeré nìkan ni wọ́n fẹ́ ké ni ọ̀rẹ́ nìkan. ọ̀pọ̀lọpọ̀ ilé ilẹ̀ a bá rántí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a kọ́ ń àwọn náà ni wọ́n yanjú lẹ́yìn dáadáa àwọn náà wọ́n yanjú ìdìbò lẹ́yìn. àwọn mùsùlùmí kálọ̀ màmàdájú bá sì change orientation sí pẹ̀lú orí wa yẹn kámọ̀ yìí pé ìpìlẹ̀ wa náà lẹ̀sìn wa tẹ̀sìn bá yé wa gbogbo tá a bá máa lé lórí yóò sọ̀rọ̀ bá ní wúlò ọlọ́run bá ní kọ́lá ti tẹ̀lé ìgbọ́n wa o ìpìnnì máa ń sánà àlẹ́kà alukùránì àlẹ́kẹ́síkọ́ irú ànẹ́bí àfọ alukùránì kalẹ̀ fún ọ láti wá kó ìbú bá ọ láti wá kó dààmú bá ọ. nípa àfọ alukùránì kalẹ̀ fún ilá pẹ́ẹ́dì kí rọ́tà ń lè mọ iye àkọsá. ọmọ wa jẹ́ ìrántí fún gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run. torí ìdí eléyìí ẹni tọ́lọ̀ ń fẹ́ dáadáa jù fún òun náà lẹni tí ọlọ́run ọba àlejò ọlá fún ní àgbọ́yé nípa àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn. torí ìdí eléyìí ọlọ́run ọba àlejò ọlá wọn fẹ́ẹ́ fi díẹ̀ múlẹ̀ púpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ kìí sọ̀rọ̀ ẹnìkan. تنزيل ممن خلق الأرض والسماوات الأولياء القرآن ينسى عليه Mímán kọ̀lákọ́lá áwùbọ̀ wà sàmáwá látọ̀dọ̀ ẹni tó dá sánmà méjèèjì àtìlẹ̀. Àtọ̀dọ̀ rẹ̀ ní alukùránì náà ti sọ̀ kalẹ̀ ìfúnátòlù wáyé nìyẹn. Wá yí lálukùránì kì í sọ̀rọ̀ sí ìjọba. Ẹni kan. Látọ̀dọ̀ ẹni tó dá kọ̀lákọ́lá áwùbọ̀ wà sàmáwá àtìlẹ̀ ìwúrà látọ̀dọ̀ ẹni tó dá ilẹ̀ àti sọ́wọ́ méjèèjì èyí tó ga jùlọ nínú sí ìjàmítọ́ ga tó nínú gàtà àrí lórí rẹ̀ àbí ẹnìkan kọ́lé ìwà rí pé ilé rẹ̀ ó sì kan orí rẹ̀ ń tàn sánmà ọ̀rẹ́ nìkan kò sí bó ti rẹ̀ ṣe. nínú tá a mọ̀ sí nílò kejì lénìí pílẹ̀nì náà rí aláàkọ́ kò sí pílẹ̀nì kan tó lè ṣe sánmà ó lẹ́nu ibi tó lè dé ma. ilé táwọn olóṣèlú kúrúkúrú ni pé ọmọ ti wọ́n mi ọ̀wọ́ mi sánmà kankan kúrúkúrú ni ilé táwọn olóṣèlú kúrúkúrú lásán ni lónìí ń kọjá sókè tó tó máa wò ní sálẹ̀ báyìí. torí ìdí eléyìí ọlọ́wọ́ bá tó ga ju gbogbo ìtajà lọ eléyìí náà ń júwèé fún wa nìyẹn. ọlọ́wọ́ bá wá ní àárọ̀ àmẹ́nu àlàlẹ́ àrùsì sáwá. ṣé ọlọ́wọ́ bá rahman ọba tó ń ṣe gbogbo ayé òun sì ṣe pẹ̀lú kọ̀rọ̀ sórí àlẹ́ aláṣẹ wọn lọ. ayà yìí ó jẹ́ mọ́sálà kan nínú mọ́sálà tuntun àkọ́díyà mọ́sálà tó ń àkọ́díyà ní àwọn mọ́sálà àti ọkàn wa tó yẹ ń pé àwọn ìpìlẹ̀ àpáàtìkò kan wáyé ń bẹ lọ́dọ̀ àwọn àfa onímọ̀ tàwọ̀hìn àbí lọ́dọ̀ àwọn fílẹ́pù ìsìláníyà. àwọn lọ tún ìsìwáwù yìí àwọn tún sí ìsáwọ́lá lẹ́yìn tó sì jẹ́ sí pé àkídá tó wà lòsùn náà wà lè jàmáà òun ni kẹ́ni òun náà ni. Ìta àbá ìmọ̀ máa lè fi sọ pé àlìkìsìwá àlìkìsìwá màálùm. Wàlìkẹ̀yìtì ìyàtọ̀ Màjúùlà. Wàlìímánù bí ìwáàdì. Wàsùálù ánì ìjìlá. Àlìkìsìwá màálùm, ó lọ ti sọ yẹn náà a gbà pé ó ti tán nìyẹn ìsìwá òwe ṣùgbọ́n tó kàn sójà ara rẹ̀ rẹ̀ kọ̀sẹ̀ nídìí ká máa wo bẹ̀rẹ̀ sí àtàwọn akọ́dọ̀ lóore ṣé ẹ̀ mọ́jà wa káàkiri torí pé o lè o lè describe bọ́ọ̀lù ti tó ó ti wá sọ pé òun náà rọ̀gbọ̀ kú bí wọ́n ti kú ni ó wá sọ fún wa pé òun wà mùtáwà lórí àlẹ́ ara tí òun ọlọ́run ṣùgbọ́n tó gbọ́dọ̀ sílẹ̀ káàmù abẹ́rẹ́ pé bóun ni bíbí àní àìbẹ̀rẹ̀ wàlẹ́ ìmánu rí ìwádìí káwá gbàgbọ́ bó ti sọ yẹn pé òun ti ṣe gbàgbọ́ bó ti sọ yẹn náà ní rẹ̀. káwọn á béèrè pé bóun ni á ní àwọn jíjí àdáda rẹ̀ ní kìí béèrè rẹ̀. torí ìdí eléyìí àwọn tó fìdí ẹ̀ múlẹ̀ pé ọba ọlọ́run làwọn máa fi sáàmà wà àti wà máa bẹ̀rẹ̀ àrùn ọba tó ní gbogbo tí bẹ́ẹ̀ nu sábà àti tí bẹ́ẹ̀ nu lẹ̀ wà máa bẹ̀ ìnáwó máa àti tí bẹ́ẹ̀ láàrin sábà àti rẹ̀ wà máa ta àtàrọ̀ àti tí bẹ́ẹ̀ lábẹ́ gbogbo lẹ̀ tí bẹ́ẹ̀ nu yìí pẹ̀ ọ̀rọ̀ ọba mà Allahu akbar jama sọ́nà ọba àlekọ́lá bá ń sọ eléyìí òun lòun ní ti ń jẹ́ pọ́pátì orí ilẹ̀ pátá tó ní o kí ni wọ́n ní ganá kí ló ní. ni wọ́n ṣe mú káwọn ní àwọn ní Nàìjíríà àwọn ní àwọn ní wàhálà tó wá ń ṣẹlẹ̀ sí wa yìí agbára wọn wá ká mẹ́ni. Bá ìgbà ọ̀pọ̀lọ́ ọba ló ní ọ̀dọ́ náà wà rẹ̀ kó ìgbà tó wá ní gbogbo nǹkan náà gbogbo wa náà Orí ìdí eléyìí, ọba wa ni wàyí ń tají Harvey Lukao Thomas bọ́ọ̀ bá ń pariwo sókè ọ̀ ń sọ̀rọ̀ ń sọ sókè ni. ẹ̀yin náà yà aláàmú ti rọ̀ wá àbàbá ẹ̀wọ̀n náà wá ọ̀wá sọ pé àbòsí ń sọ jẹ́jẹ́ ọkọ̀ sẹ́yìn pé tó ń sọ sókè tó ń pariwo bẹ́ẹ̀ lọ tó ọmọ pariwo gan-an kó sọ jẹ́jẹ́ ọlọ́ọ̀bà yìí nílò nípa rẹ̀. jọ̀mọ́ gbogbo ọ̀tọ̀ ń lọ sọ̀rọ̀ jẹ́jẹ́ láti bá nǹkan jẹ́ màá kọ́ lọ́ọ́ mọ́ ẹni sì sọ jẹ́jẹ́ náà láti fi kí nǹkan ṣe ọlọ́wọ́ bá rí kọlá lóhùn mọ̀ kó wá náà lọ́wọ́ lẹ́sàn tí ó lè ní sọ ìwé ni wọ́n sọ mẹ́. wọ́n ní òun lòun nímọ̀ nípa tó pamọ́ àti tó ṣe kéde nípa tó jẹ́ àṣírí àti ogun tẹ́ ìrò kó pamọ́ ìdí fi pamọ́ ju òun náà wá nímọ̀ nípa rẹ̀. àlọ́wù òun ọlọ́wọ́ bá láyé láàyè ìlà òṣèlú mi lẹ́yìn òun ọlọ́wọ́. Ṣáwó lè áàtì máa ó lé òsín áá olùwú sì ní gbogbo àwọn orúkọ tó dá tó dá kálẹ̀ máa ń tún wọn náà. Ìdílé ìjàmbá ọlọ́wọ́ báyìí ìwò ló ní àwọn orúkọ tó rẹwà tó rẹwà. Ẹ̀ka máa fi sìn ẹ̀ka máa fi yìn. Abẹ́rẹ́ ọ̀gá lè tọ́ra àwọn ẹlẹ́ta kan lẹ́nu iná kọ́lọ́ òkú láti ọ̀túnṣe ní kọ̀ọ̀kan wá ẹ̀rí tá a bá kù sí. Ṣẹ̀rà wọ́n ti yá alhamdulilayi. Ṣéyìn olóògùn ọlọ́wọ́ bá a ó tún máa tẹ̀síwájú nínú súwáyé náà ní ọ̀la kọ́lọ́ òkú láti ọ̀la lọ sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh